ẹni tí ó travel nínú rúkṣọ̀ tí ọlọ́wọ̀n bá ṣe fún òun náà ni pé ìrọ̀rùn tọ́lọ́run ṣe fún ẹni tó tẹ́rìn àjò inú rẹ̀ ní pé ó lè pa ìrun méjì papọ̀ ẹ̀kejì òun ni pé inú rọ̀rùn ni pé èyí ti ọ̀ranyàn fún náà bá wá imam lójọ́ kìí sọ́rọ̀ yẹn fún kó kí àmọ́ yóò kí zúrò ìjúmà náà ni ó fi sẹ́mì ipò ń kí bí ó ṣe sọ́rọ̀ yẹn fún na túnbẹ̀ ibẹ̀ wà lè mú áṣìkì ẹ̀wà a kò sí tó ní kọ́mọ̀ mú áṣìkì ẹ̀wà àwọn tí ìmẹ́sì jọmọ́ papọ̀ mọ́ áṣìkì àwọn tó bá wílà àwọn tí ó jẹ́ ìmáà mọ́ jíì

a lè fàáṣì ìpapọ̀ mọ́júmọ́ torí pé àwọn onímọ̀ lọ wọ́n bọ̀ wọ́n rí pé àyẹ́bí ò ṣe níbi títí máa ń ṣe zúrì papọ̀ mọ́ áṣì for example ní jùmọ̀ níjọ́ tí lábáwò kò kan bí wá ìpe kò sójò ìkẹ̀kàn àwọn èèyàn ti pa àwọn kankan gbáwo táàrin ti jẹ lọ́wọ́ bá ń bẹ̀ tójò fi rọ̀ di jùmọ̀ mi wọ́n ní tó bá ikú bá ṣe jùmọ̀ yẹn nítorí òjò ìsẹ̀kójò padà ń rọ̀ ọjọ́ kejì pé níbi jùmọ̀ kejì pé gbogbo ilé tí wó tán o gbogbo kìíní òun náà ló tún wá ń jùmọ̀ kejì pé tọ̀ tó bá bẹ lọ́hun o tàbí tuntun bẹ lọ́ba pé tọ́lọ́ba kọjọ kí ọmọ jẹ kí obìnrin afẹ́kà ọlọ́tún mójú yẹn lọ náà ìjọba fẹ́ ìjọba mẹ́fà ń tẹ̀lé pé òjò yẹn ni àlejò torí ẹ̀ pa jùmọ̀ àpapọ̀ máa ń ṣe àmọ́ kìí ti gbogbo àwọn àyímọ̀ lọ́lọ́ síbẹ̀ yẹn ìmọ̀mù ṣáàfẹ́ ọ̀ẹ̀lọ̀wọ́ gẹ́bí ìmọ̀mù náwà gẹ́gẹ́ bí wí nínú àgbẹ̀jùmọ̀ wọn sàlàyé pé lọ́dọ̀ ti tàwọn àwọn lè pa eh, jùmọ̀ àpapọ̀ mọ́ àṣì so ìtìláfùnbẹ̀lá ọ̀dọ̀ àwọn àkábẹ̀ àmọ́bá ipá wà ní èso kò báyẹn wí èyẹ́ ní ìpìlẹ̀ tí ẹ wà lọ́tọ̀ torí pé ó lẹ́tọ̀ àti máa ṣe jámù nígbà tó bá wù jámù yẹ gan nígbà táwọn onímọ̀ ń sàlàyé rẹ̀ kéjọ pé dẹ́dọ̀ ti mú kan wá nìsìn ọgbọ́dọ̀ sọ̀rọ̀ tó fi mú mi wá kódò lè lọ jẹun nígbà bá wù ọ ni ẹni tí wà sọ pé ṣe mọ́ kó mú tọ́ka wa wọ́n wà